Ẹ kú dédé ìwòyí o ẹ̀yin ènìyàn Ọlọ́run. Èyí ni ọ̀rọ̀ ìyànjú láti ẹnu pásítọ̀ Sunday Adélájà tí a ṣe ògbìfọ̀ rẹ̀ sí èdè Yorùbá. Ohun tí a ó gbé yẹ̀wò lónìí ni àwọn wo ló yẹ kí a máa ná owó ìdámẹ́wàá àti ọrẹ fún? Kí ni ìdí tí Ọlọ́run fi gbé ètò ìdámẹ́wàá àti ọrẹ kalẹ̀? àwọn wo ni ó yẹ kí ó máa ná owó ìdámẹ́wàá àti ọrẹ? Ohun tí ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì gbàgbọ́ ni wípé pásítọ̀ àti ìjọ ló yẹ kí ó máa ná owó ìdámẹ́wàá àti ọrẹ. Ṣé òtítọ́ ni eléyìí? Ààbò òtítọ́ ni eléyìí jẹ́ o. Ààbò òtítọ́ sì rèé, irọ́ pọ́nńbélé ni ìdá mẹ́wàá kì í ṣe fún pásítọ̀ àti ìjọ nìkan nínú májẹ̀mú láíláí ìdá kan nínú mẹ́wàá jẹ́ ti àwọn ọmọ léfì ṣùgbọ́n ìdá mẹ́sàn-án tí ó kù gbọ́dọ̀ lọ sí ọ̀dọ̀ àwọn aláìní àwọn opó àwọn ọmọ aláìní bàbá ó sì tún máa ń sọ nípa àwọn àlejò èyí ni àwọn tí ó wá tẹ̀dó sí àárín àwọn ọmọ Ísírẹ́lì ìdá kan ṣoṣo nínú mẹ́wàá ni ó wà fún àwọn ọmọ Léfì àti àwọn àlùfáà ìdá mẹ́sàn-án tí ó kù gbọ́dọ̀ lọ sí ọ̀dọ̀ àwọn aláìní àwọn opó àwọn ọmọ aláìní baba àti àwọn àlejò tí ó tẹ̀dó sí àárín àwọn ọmọ Ísírẹ́lì nehemiah orí kẹwàá ẹsẹ̀ kejìdínlógójì sọ wípé àlùfáà ọmọ aaroni yóò sì wá pẹ̀lú àwọn ọmọ léfì nígbà tí àwọn ọmọ léfì yóò gba ìdá mẹ́wàá àwọn ọmọ léfì yóò sì mú ìdá mẹ́wàá ti ìdá mẹ́wàá náà wá sí ilé ọlọ́run wá sínú ìyẹ̀wù sínú ilé ìṣúra ìtumọ̀ èyí ni pé ìdá kan nínú ìdá mẹ́wàá yìí ni ó jẹ́ ti ilé ọlọ́run mo tún tún un sọ lẹ́lẹ́kejì ìdá kan nínú ìdá mẹ́wàá yìí ni ó jẹ́ ti ilé ọlọ́run ọlọ́run mọ̀ wípé nínú gbogbo orílẹ̀-èdè àti nínú àwùjọ kò lè ṣaláì má sí àwọn aláìní. Si ìka ò dọ́gba. Kò sí orílẹ̀-èdè kankan tí ó lè ní ètò ìgbékalẹ̀ èyí tí yóò mú kí gbogbo ọmọ orílẹ̀-èdè náà jẹ́ ọlọ́rọ̀. Jésù tìkára rẹ̀ sọ wípé nígbà gbogbo ni ẹ̀yin ṣáà ní tálákà pẹ̀lú yín. Ọlọ́run mọ̀ wípé ìgbà gbogbo ni àwọn aláìní yóò máa wà nínú àwùjọ ó sì fẹ́ fi ìfẹ́ rẹ̀ hàn sí wọn ni ó ṣe gbé ètò yìí kalẹ̀ ó fẹ́ fi òfin ìjọba ọlọ́run hàn èyí tí ó wí pé ìwọ gbọ́dọ̀ fẹ́ràn ọmọnìkejì rẹ ẹnikẹ́ni tí olúwa bá ti bùkún fún tí ó sì ti gbé ẹnikẹ́ni tí olúwa bá fún ní ọrọ̀ ilé ìṣúra gbọ́dọ̀ wà tí wọn yóò máa dá ohun ọ̀gbìn àti ohun ìsìn àti ohun ìní wọn jọ sí. Wọn yóò sì ya ti àwọn ọmọ aláìní baba, àwọn opó àti àwọn aláìní sọ́tọ̀. Èyí nìyí tí Olúwa fi sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé, Má sì ṣe ni opó lára tàbí aláìní baba, àlejò tàbí tálákà gbogbo ọmọ aláìní baba ni a gbọ́dọ̀ ṣe ìtọ́jú fún nínú ìdá mẹ́wàá tí a sì ń dá yìí ni a ti gbọ́dọ̀ máa tọ́jú wọn ìdí tí ọlọ́run ṣe gbé ètò ìdá mẹ́wàá kalẹ̀ ní eléyìí o kì í ṣe fún pásítọ̀ láti máa kó ọrọ̀ jọ a gbọ́dọ̀ tọ́jú àwọn ọmọ aláìní baba àwọn tí ọlọ́run tún sọ̀rọ̀ rẹ̀ ni àwọn opó ọlọ́run gbé ètò ìdámẹ́wàá kalẹ̀ gẹ́gẹ́ bí ètò ìtọ́jú àti àlàáfíà nínú ilé ọlọ́run èyí ni ó mú mi gbé ètò kalẹ̀ ní orílẹ̀-èdè Ukraine níbi tí ìjọ wa kalẹ̀ sí wípé ẹnikẹ́ni kò gbọ́dọ̀ gbé ebi sùn láìrí oúnjẹ jẹ ní ìlú Ukraine ìgbà kan tí ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí kò ṣe déédéé ebi sì ń pa àwọn ènìyàn ìjọ wa máa ń bọ́ ẹgbẹ̀rún méjì ènìyàn lójoojúmọ́ láàárín ọdún mẹ́jọ a bọ́ mílíọ̀nù méjì ènìyàn a sì tún ń kọ́ ilé fún àwọn ọmọ aláìní bàbá àti àwọn tí ìyà ń jẹ ní àárín ìlú ọ̀nà tí a fi ń ṣe léyìí ni wípé àwọn olówó àti àwọn òṣèlú tó wà nínú ìjọ wa nítorí a ní wọn lọ́pọ̀lọpọ̀ ní ṣọ́ọ̀ṣì wa n kò gba ìdá mẹ́wàá lọ́wọ́ wọn nígbà kan rí a jọ máa ń jókòó à á sì jíròrò lórí ọ̀nà tí a ò gbé gbà tí ebi kò fi ní para ìlú mọ́ a ó jọ gbìmọ̀ pọ̀ lórí àwọn ètò tí a máa fi bọ́ ará ìlú àwọn ọlọ́rọ̀ yìí tí a mọ̀ sí mílọ́níà yóò wá kó owó sí àwọn sẹ́ńtà tí a dá sílẹ̀ fún ètò yìí àti ní àwọn òṣìṣẹ́ tí ṣọ́ọ̀ṣì ń san owó oṣù fún àwọn ni wọ́n máa ń pín owó yìí bí ó ti yẹ àti láti ra oúnjẹ fún àwọn aláìní mi ò gba ìdá mẹ́wàá lọ́wọ́ àwọn ọlọ́lá yìí rí o èmi kọ́ ni wọ́n ń kó owó wọn wá fún kódà wọn kì í kó owó yìí wá sínú ṣọ́ọ̀ṣì wa wọ́n máa fi ránṣẹ́ tààrà sí àwọn sẹ́ńtà wọ̀nyí ni láti ṣe ìtọ́jú àwọn aláìní wọ́n ń lo ìdámẹ́wàá wọn láti ṣe iṣẹ́ olúwa mi ò kì í fi ojú rí ìdámẹ́wàá àwọn olówó yìí ṣùgbọ́n à ń fi owó wọn gbòòrò ìjọba ọlọ́run gẹ́gẹ́ bí ṣe àwọn àpọ́stélì ohun tí mò ń bá yín sọ yìí wà nínú málákì orí kẹta málákì kan náà yìí tí gbogbo àwọn pásọ̀ ń kà fún wa nínú ilé ìjọsìn málákì orí kẹta ẹsẹ̀ karùn-ún wípé àti àwọn tí ó ní alágbàṣe ńlára nínú ọ̀yà rẹ̀ àti opó àti aláìní bàbá àti sí ẹni tí ó ń rẹ́ àlejò jẹ tí wọn kò sì bẹ̀rù mi lé àwọn ọmọ ogun wí èyí ló wá tẹ̀síwájú wípé ènìyàn yóò ha ja ọlọ́run lé olè bí à ń ja ọlọ́run lólè nípa àìmáṣe ìtọ́jú àwọn aláìní àti àwọn tí ìyà ń jẹ nínú ilé ìjọsìn wa àti ní àárín ìlú.